tó tẹ̀ ń lọ́wọ́ mi òun là ń bá ń pè ní ewé ìyálóde funfun a tún máa ń pè ní ewé làpálàpá ẹ jẹ́ ká wá ẹyọ mẹ́ta nínú ewé eléyìí tí ò lù rárá ẹ jẹ́ ká já ẹyọ mẹ́ta ẹ jẹ́ ká fi sí ojú ọlọ wa ẹ jẹ́ ká gun kókó náà dáadáa ẹ jẹ́ kí a wá gun pẹ̀lú ọṣẹ dúdú tó máa tó wàá wẹ̀ fúngbà mẹ́ta ẹyọ ewé mẹ́ta báyìí àwa àwa gun àwa bọ̀ ṣe tuntun tó máa tó wa fúngbà mẹ́ta sí àwa lọ wá ẹyin pẹ́pẹ́yẹ ẹyọ kan àwa fọ ẹyin pẹ́pẹ́yẹ yìí láàfi pọ ọṣẹ yìí dáadáa àáfi pọ ọṣẹ yìí àti fomi sí ọṣẹ yìí àwa pín ọṣẹ yìí sọ́nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àwa pín sórí kẹ̀kẹ́ mẹ́ta àwa wẹ̀ léraléra léra fún ju ọjọ́ mẹ́ta ìkìlọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé tá a bá ti wọ iṣẹ́ ìtàn lẹ́yà lẹ́yẹ àsìkò tá a bá ti wọ iṣẹ́ ìtàn a kì í jáde síta a kì í rìn lọ anywhere bẹ́ẹ̀ ni a kì í báyàn sọ̀rọ̀ lẹ́yìn pé àwẹ̀ tán àdìrà lọ sórí ibùsùn wa a lọ sùn tó bá wù ẹ́ kò lè máa tẹ fún ẹ kò ṣe nǹkan kan àbúrò àwọn gbàdúrà ń gbìyànjú ẹ̀wò tó bá lè rí iṣẹ́ ìwẹ̀ lódidi bí ọjọ́ mẹ́ta léraléra tó wọ kẹ̀kẹ́ mẹ́ta yẹn à ó dá mi lójú pé wàá rí yàtọ̀ wàá lẹ́nu ọpẹ́ ìwọ náà padà wàá kọ́ bẹ́ẹ̀ ti pé pé iṣẹ́ ni lọ́ba ń gbìyànjú iṣẹ́ lẹ́yìn yẹn ẹ kọ́kọ́ bá mi jí pọ̀ dáadáa kó tó di pé fi po ọṣẹ yẹn á lè ní ìsìn papọ̀ dáadáa òun lẹ́wà fi po ọṣẹ yẹn à kì í fi omi sí ọṣẹ yẹn o bẹ́ẹ̀ ni onídìí fẹ́ fi kankan para lálẹ́ tẹ̀bá ti fẹ́ wẹ ìwọ kọ̀ sára mú kẹ̀kẹ́ lọ wẹ̀ tó bá ti wẹ̀ tán o jáde ní bẹ́túmù ọ̀rọ̀ lọ sùn bẹ́ẹ̀ àdúrà wọn gbà lọ́gbìyànjú ẹ̀ wò olódùmarè àpọ̀lù àwọn kẹ̀kẹ́ mẹ́ta yẹ tó bá ti pé ọjọ́ kẹta táwọn mẹ́ta tán àákò kẹ̀kẹ́ yà lọ dispose so olódùmarè àpọ̀lù